pé islam fi wá ṣe nǹkan tí wọ́n ń pè ní rúksọ ìsàmójúkúò àbí ẹ̀dẹ́ ọlọ́run ọ̀yọ̀dá arun ọ̀sẹ̀ dẹ̀ńbẹ́ bẹ́ẹ̀ bá sẹ́rìn àjò nísìn nírìn àjò tí èèyàn ṣe tí islam faramọ́ kéèyàn ó dírun kù kéèyàn tó wá kú nílé lásìkò ayé láti tó bá nílé islam faramọ́ kí tó yìí jẹ́ pé ibi tí ń lọ yìí àti nírun kí ó nira abilákojúwe nísìnyí báyìí máa ṣẹlẹ̀ ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò míì tẹ́bánikun ó dúró wọn ò ní dúró ayé láti wá tó bá yàn nílé sẹ̀rí àfaramá ńgbà tá a bá kírun ayé làtá kí ansáramọ̀tá ká fa alásáre wa bá ayé la kí lásìkò kátó kún lé a ti wà ní ojú ọ̀nà gbogbo ògbìyànjú lásẹ̀ tí kí dírẹ́fà ó dúró kò dúró ńgbà tásìkò àwa débi tá à ń lọ òun la tó rírun kí a lè fa irun tíwájú wá bá tẹ̀yìn a ti lè fa tẹ̀yìn lọ bá ti wájú nínú àjò sáà tá a wá ń sọ dẹ sáà nínú àjò ni kọ́ńṣẹ̀ tí mo fẹ́ béèrè nánu. No àwọn afáwà ni wọ́n wà ń jókòó yìí ọlọ́run kò bá sẹ́yìn lẹ́sùn olóore torí gbà mí wọ́n máa dẹ̀gbẹ́ ń bẹ̀ òun ní gàṣàká nítòsí ń bẹ̀ òun lẹ́kùnlé sáwà torí pé a lọ gàṣàká lọ dẹ̀gbẹ́ lọ́rin láwa kọ́dà kéèyàn ó gbéra láti wọ́n máa dẹ̀gbẹ́ ńgbà mí nítòsí ìlọrin abákù ní ọ̀nà rújà falẹ̀ lọ́nà akérèbíata tí wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ sóbí àbíká dé sáwà pa tíráfù nù kálákùn torí ọlọ́run ká kíyèsí àárín torí ọlọ́run gbogbo yẹtà bá wà ẹ pé ńgbà táwọn àbá wa ń ṣe lẹ́kṣọ̀ wọn kàn ń bẹ tí wọ́n ń sọ dẹ́njọ́ òun pásítọ̀kọ̀ àyílà bá ti tó wọn ó ti kírun pásítọ̀kọ̀ alásàrì bá tó wọn ó kírun àmọ́ bá jẹ́ pé afẹ́ kó lọ́rin náà ni tọ́ ẹ pé rí àjò ní lápèjúwe láti lọ́rin wọn máa lọ ẹ àlọ́dẹ̀gbẹ́ ní kìsì àbá àlọ́dẹ̀gbẹ́ ní ìgbẹ́tì láwọn àlùtò ti jìnnà nǹkan tó kọ̀ nù ṣẹ̀ríà tá a bá rírun kí láyé yẹn yóò ní wa la ká gbìyànjú ká kí lè báyìí labàtí tó bá wa ń lé ká kí irun alásàrì márùn àyílà àbá àti dọ́hùn náà àyílà tó àwa kírun bọ́yá àsìkò tá à ń kírun yẹn àti yóò ní wa la láti pé kí asekini o ká alásàrì kí lásìkò tá a bá ti ń sálámù àyílà láyè tá a ti kírun náà ká kí alásàrì ọmọ torí kíni babalá dé tá a bá dé inú tá a filẹ̀ òun ọlọ́run ó béèrè lọ́wọ́ wa wallahu ta'ala alam. jazakumullahu khair ọlọ́run bá a dúpẹ́ fún àwọn fáwọn fáwọn sheikh abdullahi suyuti wọ́n béèrè béèrè kan lọ́wọ́ ní sí pé àwọn ibi tíjọba máa ra gbà di pé èèyàn má pa ẹran ru bíbà yìí o kí lè rí sí i kéèyàn parí ẹran ni pé ẹran bá bẹ nìkan wáyà yìí kó wa máa wọnú bẹ̀ kó máa pa ẹran rú ìjọba ẹran ìjọba ni ṣé ọ̀pá àgbẹ̀ náà ni kí sẹ̀rí àwísí bisimilah. bisimilah wasalaatu wasalaamu rasulillah àti ẹnu kan nínú bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ìpè nínú àwọn nínú sẹ́dùn mahadum la kà mọ́ nínú ìdẹ́dẹ́ tí wọ́n ṣe léèwọ̀ la fi làásìlò rẹ̀ mọ́ wípé ntẹ́nìkan ni àgbọ̀dọ̀ dẹ́ ntíjọba sì pàṣẹ kámọ́débẹ̀ àgbọ̀dọ̀ nítorí pé òfin ìjọba ló de òfin ìjọba ló de irú àwọn nǹkan wọ̀nyẹn tó náà kọ́ haram ní ká débẹ̀ o torí ìtẹ̀lé aláṣẹ ọ̀ranyàn àwa mùsùlùmí ni àwọn ọ̀rẹ́ sọ pé bàbá ẹnìkan kò ní bàbá ẹnìkan ló mọ̀nà nígbà tíjọba sọ pé àgọ́dọ̀ débẹ̀ o ti di tìjọba so haram ní ká dẹ̀gbẹ́ ń haram ní ká sọ náà sí haram ní ká débẹ̀ dé gẹ́gẹ́ bí ìtẹ̀lé àṣẹ nínú òfin ẹ̀sìn wa ọ̀la bí ó bá jẹ́ pé wọ́n wà ní inú igbó àsìkò òrùn yìí tó wọn ò sì máa kíbúlà tí wọ́n dájú kọ kírun kọ́dà bẹ́ẹ̀ràn yìí náà fẹ́ dún náà ni tí wọ́n máa kíbúlà bó ni kò ń ṣe. tí a bá wà ní ibi tá a ti fẹ́ kírun nípa tìrun lálákọ̀ọ́kọ́ náà tí àsìkò òrùn tó téèyàn bá mọ ibi tí kíbúlà wà kéèyàn ó gbìyànjú kó wo àwọn àmàràt tó lè dá mọ́ tọ́lọ́mbá fún un tó bá wá gbìyànjú náà àwọn àpẹẹrẹ tó lè fi mọ̀ pé bíbáyìí kíbúlà wà bí irú ọ̀dọ̀ wa ń bí nísìnyí gbogbo wa la mọ̀ pé bí tóòrùn ti ń yọ àlàfo ẹ̀gbẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ òsì ní kíbla wa lọ́dọ̀ wa ń bí ní gábàásì wa níbí tó bá wá ṣe pé tóòrùn bá ń bẹ kéèyàn ó lò tó bá jálẹ̀ tó bá pẹ́ tó mọ ìràwọ̀ náà ni ó láwọn àyè kọ̀ọ̀kan tí ìràwọ̀ wà táwọn pé ìràwọ̀ ibi báyìí báyìí ni mo wà téèyàn bá wá pẹ́ gbogbo ògbìyànjú tí ò bá mọ̀ kó kọjú síbi kan kó fi dúró tó fẹ́ dú kó kọjú síbi kan kó fi kírun tí ó bá fẹ́ kí tí ń bá ń kí lọ́wọ́ tẹ́nìkan sọ fún pé ibẹ̀ ńkọ́ tó fi rí àrídájú kò chéńjì ẹ̀ tí ò bá rí wá kí bẹ́ẹ̀ ìrùn ẹ̀ wọlé torí ẹgbà wa hadithi wa látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam pé àtànàbí àtàwọn sàhábà wọn jọ kírun lóru ọjọ́ kan mọ́júmọ́ tí o ṣe pé ibi tí wọ́n kọjú sí gbàgbọ́ parí gan kódà òdìkejì gábà sí samuni ń jẹ ànábì ò sọ fún ọ pé kó tún ìrìn yẹn kí tó náà kọ ìrìn yẹn wọlé wallahu alam. tó di pé a lọ sí ọ̀dọ̀ àwọn bàbá eh, a kì í sáwọn bàbá àmọ́ kó tó di pé a lọ sọ́dọ̀ wọn Eh, àwọn àwọn àlejò wa tí a pè tí wọ́n sì pa wálé ọlọ́nkó pa wọn náà lé <clears throat> a kì í sí wọn kó ń sọ̀rọ̀ bí ìṣẹ́jú kọ̀ọ̀kan náà ni hmm, ká pé a kì í sí wọn ń sọ̀rọ̀ bí ìṣẹ́jú kọ̀ọ̀kan fún wa bẹ́ẹ̀ látòrí aṣojú àwọn bàbá wa Sẹ́ríkì ń dájí àwọn alájì wa Saka Ibrahim tí wọ́n wá aṣojú wọn a fẹ́ gbọ́rọ̀ bí ìṣẹ́jú kan lọ́dọ̀ tiwọn náà ọlọ́nkì bá wa ṣe dáadáa fún wọn kọ́dà àwọn náà tún ní igbákejì Sẹ́ríkì ń dájí náà bísímilà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Uh, mo ní gbólóhùn kan tàbí méjì láti sọ. Àmọ́ kó tó di pé mo sọ, ẹ dákun mo ní ìbéèrè kan lọ́dọ̀ yín. Ìbéèrè náà lọ báyìí pé ọlọ́dẹ tó ń sọ ìgboro bóyá ó sọ ẹrù ẹnìkan tàbí wọ́n wà ní àdúgbò kan tó ń sọ bẹ́ẹ̀ tó bá ti rí pé àwọn aládùúgbò sùn àwọn náà máa lọ lé tó bá sì di parí oṣù wọn ó gbowó oṣù wọn kí ni ìdájọ́ ẹ̀ ìkejì ni pé nítorí kí n béèrè question ni pé késẹ̀tì tí mo mọ̀ pé késẹ̀tì yìí ó jáde a sì rà tí ó pọ̀ tá a fún gbogbo ẹnikálukú kó o lè mọ̀ pé tó jẹ́ pé ìwọ tó kò ń bi iṣẹ́ láago mọ́kànlá tó ti rí pé nílé ti sùn ó dẹ̀ gbatilé ẹ̀ lọ ó ti di parí oṣù gbogbo oṣù bóyá ládá ló ní bẹ̀ ni o tàbí ẹsẹ̀ ni o mọ̀ tó bá ti wo kíṣẹ́ẹ̀tì ìkejì kwẹ́sàn kan náà ni àwọn olówó tí ọlọ́dẹ ó lọ bá ṣiṣẹ́ tó bá ti di parí oṣù alóhùn fọlọ́dẹ mọ́ tí ò sì sanwó ẹ̀ àwọn olówó tí ì solówó kékeré o ẹlòmíì jẹ́ ọlọ́dẹ ní oṣù méjì oṣù mẹ́ta tó sì mọ̀ pé kò sí ní tí ó ṣe fún un torí ó lágbára jù lọ bẹ́ẹ̀ lọ kóòtù irọ́ ni bẹ́ẹ̀ lọ ságọ́ ọlọ́pàá irọ́ ni kí ni ìdájọ́ wọn ṣe ládàá náà ni wọ́n ní lọ́dọ̀ ọlọ́run ni tàbí wọ́n gbẹ̀sẹ̀ inú mi sì dùn yìí chief imọ́mu ọlọ́pàá wọ́n wà ní ìkàlẹ̀ àwa náà la ṣe kù tá a fi wọ́n lẹ̀ tá a gbé fún wọn thirty five years ni mo lò ń bi iṣẹ́ ọlọ́pàá mo ti dp adéwọlé ń bì rí a fẹ́ rán wọn sí àwọn ọ̀gá wọn àwọn ọmọ wa tó bá ti mú olè tó gbé wá sí ọ̀dọ̀ yín komisanna police tó lọ yìí ó ti fún wa ní àyè pé tá a bá ti mú olè tá a bá ti gbé dé àgọ́ ọlọ́pàá kò ní ìdí ká kọ statement mọ́ ká kàn hand ẹ̀ ká máa lọ ní nígbà tí ṣe pé wọ́n ń sanwó fún wa kọ́ á ṣe wàhálà á mú olè wá sọ́dọ̀ yín á tún lo bí wákàtí mẹ́ta wọ́n tẹ̀lé sọ pé ẹ lọ ra pépà wá tá a fi kọ statement bẹ́ẹ̀ ti bá a ṣe àyè ibẹ̀ mo mọ̀ pé ẹ ti ayé ibẹ̀ ṣe ìkejì nípa ti ọ̀rọ̀ ti ẹlẹ́bọ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn alihamudulilayi àyíṣe ní ọ̀dọ̀ wa níbí àwa tá a wà lọ́dọ̀ sẹ́ríkì ń dáàjì a lọ kan ìlú yẹn jìnnà síbí Kwara ńgbà débẹ̀ ọmọ kéékèèké gbogbo wọn àwọn ni gbọ́ pé sẹ́ríkì ń bọ̀ sẹ́ríkì sì wà lẹ́ẹ̀rin wọn wọ́n wá bẹ̀ sí ah, ọ̀hún torí òǹjọ́ yẹn kọ́dé kan bá kó ti so ìjàpá mọ́rùn orí ẹ orí kíní orí kìnìún kí gbogbo ẹ ti jọ wọn lọ lára ẹ nígbà tó wá rí wọn ni a wọn ní ẹ̀sìn pé ńlọrin alihamudulilayi adókòwé ìkejì ìkẹta ẹ̀yin àfa ẹ̀dàkùn ẹ bá wa bẹ ìjọba ní kwara ń bì ẹni kan ràn wá lọ́wọ́ àwọn fijilantí tó wà ní kano tí ń sọ òde ní kano èkìtì kogi katsina tẹ̀mítẹ̀mí ni wọ́n fi ń se, é àwa ò lè fi tẹ̀mítẹ̀mí ṣe ń bí o torí kíni ẹ bá wọnú pépà ń jọ sí àwọn amúrọ̀bà pa fìjìláńtì méjì ní Kano ìjọba sì fún fámìlì wọn ní two two million ọlọ́run níjẹ́ ká gbarú ẹ̀ wo, àmọ́ wọ́n ṣàṣe nǹkan bẹ́ẹ̀ náà ni Kogi bẹ́ẹ̀ ni Èkìtì bọ́ bá pa ẹ́ ní Kwara bí wọ́n pa ẹ́ gbé fúnra ara ẹni o wọ́n láì tẹ̀ láì sọ́mọ́ bí láì àti ìrìnà lọ́wọ́ tó bá lọ bìkan bólè bá dẹ̀ wá bá bá dẹ̀ gbúrò olè kíákíá la máa ń lọ bẹ̀ àmọ́ bá a ti ń lọ àwa náà sọ ara wa ni o kì í ṣe pé kó débẹ̀ kó sọ àyà sí wọn àmọ́ àwọn tó kù wọ́n máa ń ṣe o torí pé wọ́n ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ bá pàrọ̀ wá sí ìjọba káwọn náà ṣe kó ràn wá lọ́wọ́ masala. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. bari awusu bilayi minisitan rojim inú mi dùn fún ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ pè wá sí bó tilẹ̀ ṣe pé kò sí bí a sì rìn tí orí ò ní jì gbogbo bí tí kùjẹkùjẹ kù sí lára wa ọlọ́wọ́ wọlá àníyàn tí a fi ń ṣiṣẹ́ ọlọ́wọ́ lànà gidi fún wa inú mi dùn gan pàápàá jùlọ tí ìbá ṣe pé ẹ ìdánilẹ́kọ̀ọ́ ṣe pàtàkì sí mi ni bilahi lasilayilayilawa àìsùn ni mo ti ń bọ̀ ní inú jù tẹ́ bá wo ìwé kan tí mo kọ sí mbẹ̀ pàtẹ́ ń sọ̀rọ̀ lórí àwọn tó wà ní reserve a máa pè wọ́n ní àwọn ọdẹ jù àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ibẹ̀ ni wọ́n ń gbé kíjọba tó sọ bẹ́ẹ̀ di reserve ni wọ́n ti ń gbé bẹ́ẹ̀ wọ́n ń lò sí ẹ̀mí bẹ́ẹ̀ àwọn bàbá bàbá bàbá wọn bẹ́ẹ̀ náà ń gbé Ìlọrin nìyẹn náà ni wọ́n ṣùgbọ́n bí a ń lọ dáko bẹ́ẹ̀ náà ń gbé mo béèrè béèrè pé irú àwọn yẹn báwo ni ìdájọ́ tí wọ́n ó sì lọ ó wà nínú òwe yẹn pé àwọn ti kà ibẹ̀ mo ti dé mọ́jú bí aago méje àbọ̀ ni mo wọlé náà ẹ̀ẹ́. Eh, gẹ́gẹ́ bí ìbéèrè kan bẹ tí mo tún béèrè mẹ́ mo ní irú ètò yìí ṣé ó lè máa ẹ mo fẹ́ kí ẹ ṣe agbára kó máa lọ lórí rédíò àbí tẹlifíṣàn lọ́sọ̀ọ̀sẹ̀ torí pé ọdẹ pọ̀ gan o àwọn nínú gbogbo àwọn àfa àtọ́jọkọ síbí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú wọn tí wọ́n fẹ́ máa lọ̀gbẹ́ tàbí tí wọ́n fẹ́ máa ti ṣe ọdẹ tó ṣe pé iṣẹ́ àbímọ àbájogún bá a lé ẹlòmíín ni àmọ́ torí pé ó kéwú ara wọn àti àti tẹ̀lé wa lọ ṣùgbọ́n tó bá ń rí àwọn arú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kò ní máa wora rẹ̀ ń wo ẹlẹ́bọ tó bá ń tẹ̀lé àwọn ọlọ́dẹ nígbà tó bá ti di pé ọ̀kan náà ní gbogbo wa mo rántí ọdún tí a kọ́kọ́ sí ẹ̀ ìdíje ọdẹ nílẹ̀ yìí mo á pe gbogbo àwọn ọdẹ wa nìbàdàn lẹ́kọ̀ọ́ abẹ́òkúta káàkiri gbogbo olú ní Ṣakí wọ́n wá dé jọ́ méjì la fi máa ń ṣe gbàtà wa dé inú gbọ̀ngàn sàtà fẹ́ bẹ̀rẹ̀ kálukú wa ń wá sẹ́ríkì ńdájì káàkiri wàláyé tàláyé jàlámẹ́ àní sẹ́ríkì ńdájì wọ mo lè mú fídíò kẹsẹ̀ tiẹ̀ wá kẹ́ wo jàlámẹ́ àbáyé fún báyìí náà wọ kálukú wa ń wò pé sẹ́ríkì ńdájì dà tí wọ́n sọ gẹ́gẹ́ gbogbo àwọn alábí ògúndé pò ọlọ́nkọ́ fọ̀rùn kẹ́yà bá fọyín mu gbogbo àwọn ọlọ́dẹ ọlọ́dẹ káàkiri tí wọ́n ló wọ́n á wò pé ah, ṣé wọ́n ń ṣe ọdẹ ní Ìlọrin ni báwo lẹ ṣe ń gbà ṣe ọdẹ tí ní Ìlọrin ṣùgbọ́n ẹ ní rẹ́kọ̀dù tá a ní ọdẹ kéwú afa kan bẹ ní rédíò Kwara tá a bá fẹ́ kírun ìwà màmá ma wà tó sẹ́gbẹ̀ẹ́ mi yọ máa fọwọ́ nù mí ní èjìká báyìí yọ máa fọwọ́ lù mí dì bíi pé bóyá bóyá mo lu òǹdè àbí mo lu gbadí níjọ́ tí wọ́n á kí ló dé tí àfààyè máa fọwọ́ gún mi wọ́n á pé anábì ní ká fi ẹ̀gbẹ́ kanra wá pé àwọn sábẹ́ anábì kọ́dà èjìká asọ́mọ gbọ́mọ léjìká báyìí mo sábà pé ó ti wá jẹ́ èjìká tèmi ni ẹ wàá sọ aṣọ di kí sábà mi lọ́rùn ọ padà wá jẹ́wọ́ fún mi pé òun rò bíi pé ì máa lo bí ó ń dè òun èrò kálọ́wọ́ mi òun èrí òun àròkọ́ báyà máa ń sára mo wá ní Ìlọrin ni mí àti di ìyá àti di bàbá ọ̀nà méjèèjì Ìlọrin ni mí èmi náà sì lọlé kéwú díẹ̀ kọ́dà ń gbà tí ń bẹ̀rẹ̀ iṣẹ́ wòlòwòlò tí ń bá kì í bí à ń dá wákà bí à ń jí wéré bí nǹkan kan òun ni a fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbàtọ́ lọ níbi tí a end up sí ni kò sí ibi tí Ọlọ́run bá ara yàn kò sẹ́ni tó lè dínà rẹ̀ because èmi kò mọ̀ pé yóò ti padà rí nù. No sọmọsá ṣe àwọn àlàyé fún un láti bẹ̀rẹ̀ àmọ́gbà tá a bẹ̀rẹ̀ a pariwo akékèké títí láàrin bí ọdún mẹ́ta ààrà àwọn kankan tí wọ́n ṣe onígbọ̀wọ́ kó tó di pé àwọn kan wá sílé rédíò táwọn abá àwọn ọ̀gá wa pé lórí ètò wa àwọn fẹ́ máa ṣe onígbọ̀wọ́ wọ́n wá sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wọn so wọ́n sì ní pé àwọn ọmọ bá sínú àdúrà kọ́ ó ṣe kí kó fún wa ní àwọn onígbọ̀wọ́ gidi bí àrùn yẹn ti jẹ́nu lẹ́ẹ̀kan sí i ọlọ́run bá ò ní pín in pa ẹ̀yin tí ẹ gbé ètò yìí lẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run bá lè ṣe ẹ bá lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ fún wa lórí rédíò àbí tẹlifíṣàn lẹ́yìn cd yìí ọlọ́run bá lè ṣe kó kárí gbogbo wa pátápátá ẹ mo mọ̀ pé èròǹgbà yín yóò túnbọ̀ máa jọ ẹ ọlọ́run bá yóò máa ṣe àmọ̀nà yín o asalaamualeykum wa rahmatulahi wa barakatu. àwọn bàbá wa former grand kadi sharia court àwọn alájí wa àwọn sheikh wa ọba imam wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan méjì. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ala nabiyyi sallallahu la ilaha illallah. mo kí gbogbo ẹ̀yin jama pátápátá pàápàá jùlọ àfa tó ṣe wá sí i tí chairman sọ ẹni wàá mọ nǹkan tó ń pè lákọọ́lẹ̀ ẹ mọ̀ pé baba náà ti wàhálà púpọ̀ lérí àìsàn lérí ntọ́kọ́ọ́lẹ̀ yìí jazakallahu khairan fi dunya wal akhirah chairman ọlọmọsá wọlé àwọn tiẹ ta àwọn jáde mọsá sí dáadáa fún yín gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń gbìyànjú nípa àbáyánu yìí ọlọ́wọ́n ọba ló lè san yín ní ẹ̀san dáadáa torí àwa bíru wa ń bá ń wá sọ́dọ̀ yín nìyẹn ẹ má kà kún àfáà da outcome billahi da azim ẹ kà wá kún ẹnitọ́ wa kọ́ kéwu lọ́dọ̀ yín. torí kéèyàn ọmọ ṣẹ̀ríà ọ̀tọ̀ kéèyàn ọmọ kéwú ọ̀tọ̀ kéèyàn ó jẹ́ tó lè ṣe research ọ̀tọ̀ fún kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ tiẹ̀ ni láti ìgbà tèmi ti ń wá ti bí èmi ń rí ẹ̀kọ́ kọ́ yín ni èmi sì tún rí i pé ń ṣe haq fi dúníyà wàl àkìrà èyí tí yẹ sì mọ wá tún ṣe tó tún dáa jù ni pé àwọn those who are concerned àwọn tí nǹkan bá kàn mo sàn ti wà kan a pe àwọn onílù gbogbo àwọn alágbe àti àwọn tó ń ṣe eré ìtàgé bóyá mi bá ṣe mistake gbogbo àwọn katango yẹn ń bẹ lò kéne kéne ọ̀pọ̀lọpọ̀ wáàsí tẹ̀ ṣe fún wọn ó sì ní ìfẹ́ẹ̀tì rí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ọlọ́run wà wá níjọ́ rẹ̀ yín èmi tó wá ń bẹ àwọn èèyàn torí ọlọ́run torí tọlọ́run torí tọlọ́run wọ́n máa sọ fáwọn yìí gba wọn sọ fáwọn ò gba sàárà àwọn ò gba sàdákà mo fẹ́ kí ó kálukú wọn ní àdírẹ́sì àkáǹtì ibi yìí lọ́wọ́ kódà níjọ́ tó o bá rí ten naira péré jọ lọ́lẹ́jù sí báńkì náà ọ dẹ̀ di pé ládàtọ̀ bà ń bẹ̀ láyé níhìn àtàlìkíyàmà táwọn ọmọ rẹ tún máa rí lẹ́yìn rẹ tó pé gbogbo ẹni wọ́n bá ṣe dáadáa fọlọ́hún ọlọ́hún sàn lè sàn dáadáa ṣe kún ẹ má jẹ́ owó ọjẹ wọn níyà nítorí tọlọ́hún a sì pọ̀ débẹ̀ àtọkùnrin àtobìnrin ńjọ́tọ̀ ọba rí pé o ní táyẹ̀ náírà lọ́wọ́ twenty naira lọ́wọ́ ayé ti dáa nísìnyí kò sí báńkì tó lọ tó fowó ránṣẹ́ tiwọn tí ò ní dọ́dọ̀ wa wajasakumullahu khairan fi duniya wal akhirah assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam ọlọ́run kò bá dákẹ́ fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ former grand caricera court of appeal. iye tó di pé àdìde ìbéèrè tí wọ́n béèrè àwọn dókítà wa ni wọ́n ti wá dáhùn rẹ̀ àwọn dókítà kọ́sùn àwọn ni wọ́n bá wa dáhùn rẹ̀ nípa ọlọ́dẹ tí yóò di lálẹ́ tí ọmọ wa tàgbọn tí ò ní jẹ́ àwọn ọmọ gbádùn ẹ mọ̀ nǹkan o sa lọ́jìkì tí wọ́n máa lónìí o pàpàpàpà níbi aago mẹ́jọ mẹ́sàn-án ìwà ní ti tètè rónú sùn sẹ́wá rí gbàtẹ́ yìí balẹ̀ yìí sùn sí òun náà wà lè sùn gbà náà tẹ́yìn ti fẹ̀mí balẹ̀ pẹ́ni tí ń tàbọn yìí o ẹ̀ hàn ọrùn ìgbà náà wà sí olè òun náà wà bẹ́ẹ̀rẹ̀ ọrùn tọ́ba á di ìparí oṣù yóò wà gbowó wọ́n ní ràn kanu kí ni sẹ̀rí àsọlérí àbí márùn-ún sí ni ẹlẹ́ẹ̀kejì náà ni olówó náà tí òun sùn nínú ilé tẹnìkan náà tóun náà yájú lẹ̀ tọ́wádì parí oṣù tí wọ́n ń pé owó kan tí àwọn ìgbowó oṣù ni àbóhùn sí lára ń dì mọ́ni wọn ò tí ì dé ni àwọn chief èdè ni kọ̀sọ́ àwọn chief àwọn chief ètí ìdé ni gbogbo irú méjèèjì báyìí kí n ṣẹ̀rí àyẹ̀dá kù. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìbéèrè alákọ̀ọ́kọ́ ìdáhùn sí i nǹkan tí ó yé wa náà ni pé n ti ń jẹ́ ìjàmbá islam ò farama ọlọ́run bá alẹ́ kọ́ láǹsọ̀ fún anasuratul anfal a'udhu billahi minash shaitonir rajim ya ayyuhal ladhina amanu la takhunu Allaha amanatikum ọlọ́run bá alẹ́ kọ́ láwọn ni olùgbàgbọ́ òdodo ó ní ẹ má ṣe jàǹbá ọlọ́run ẹ má jàǹbá òjíṣẹ́ rẹ̀ ẹ má sì jàǹbá ìgbàfipamọ́ tí ń bẹ láàrin ara yín ìjọ tí wọ́n gbéṣẹ́ fún ọ pé ọ bá a sọ́de àdéhùn ni ìgbàfipamọ́ ni wọ́n gbà lọ́ọ̀rẹ́ lórí pé ọ máa sọ́de òun náà ní ẹ̀fífọ́ kàn tán ọ wọ́n sùn sínú ilé lẹ́ńtọ́ fọkàn balẹ̀ wípé ọ̀ ń bẹ́ ń ta tó fẹ́ dáàbò bo àwọn ńgbà wọ́n sùn tán ìwọ́ kú ń bẹ́ ọ lọ ọjà àdéhùn láàrin wọn pẹ̀lú rẹ̀ ọjàmbá ọlọ́run ọjàmbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sì sọ fún wa pé mangashana falaysa minna ẹni òwú tó bá jàmbá wa tó jàmbá mùsùlùmí lórí nǹkan tí ó yẹ kó ṣe tí ó ṣe anabi ní kò sí nínú ìjọ àwa mùsùlùmí sẹ́yìn pé anabi yọ́pọ̀ nù mùsùlùmí nìyẹn tó ń padì yìí jàmbá tó ṣe yẹn tó ṣe bẹ́ẹ̀ tó bá lọ fi kú sórí ẹ̀ ìwọ oníwọ lọjẹ yẹn Ọlọ́run ọba àlekè ọlá yóò bá wọn tí ń gbowó wọn láì sẹ fún wọn Ọlọ́run ọba àgbẹtọ wọn bá jọ àlekè àmà àwọn kan bẹtọ ẹjọ àlekè àmà Ọlọ́run ọba àlekè ọlá sọ pé ọsùn bílẹ̀ àmì ṣe tọ́nu rọ̀jìm wọ̀kọ̀dìmùnà ilà mà ámìlú min ámẹ́lìn fàjà ànáwó haba àmàntúrà àwọn yẹn mi bẹ ń jọ àlekè àmà wọn ó kó sẹ́wà rẹ wọn ó sẹ́ wọn yóò ga bí òkè níṣẹ́ rẹ sẹ́ dáadáa tí wọ́n rò pé àwọn ṣe yọ̀ọ̀yọ̀ àwọn níjọ́ náà ọlọ́ọ̀bà àlekèwọlá ní kàn màláìkò máa lọ díẹ̀ kún ó rí bó ṣe ga tó bó ṣe pọ̀ tó lójú wọn náà lọ́lọ́wọ́ ni wọ́n kú dànù wọ́n padà wá wọ náà ni. ìdáhùn sí ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńtọ́ jẹ́ olówó tó gba èèyàn ṣiṣẹ́ tó fún ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n náà mọ nǹkan tó ṣe nǹkan tó òun náà ló fi lọ́ọ́ wa ọgbà wa nu ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ fún ọlọ́run ọba àlekè ọlá ní ọlọ́run ọba àlekè ọlá ní yá ibadi inni haramtu zulma ala nafsi waja'altu bainakum harama fala tadhalamu ọlọ́run ní mo pe ẹ̀yin ẹrú mi èmi fúnra mi mo ṣe àbòsí ṣe mo ṣe fúnra mi mo wá ṣe fẹ́yìn náà ẹ má ṣe bora yín sí ẹ má ṣàbòsí yín ìwọ tó torí pé ó ní agbára tó gba tó bẹ̀yẹn ńsẹ́ tó fún ní tó fún ní owó ọ̀yà ọlọ́run ọba àlekè ọlá ní ọba gba ẹ̀tọ́ rẹ̀ ní ọgbà anamisa sálàmù sọ́nọ́rọ̀ rẹ̀ pé àtòlẹ̀ àjìrà àjìràhù kọ́bla ànyẹ̀jú fàárakò iṣẹ́ ló gbé fún yẹn pé ni iṣẹ́ lọ ni àbọ̀ gbà bó ṣe gbà lọ́dẹ ni ànábì ni ẹni ẹ bá bẹ̀ ńsẹ́ ẹ fún ní owó ọ̀yà sẹ́ni tó ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù tóṣù parí wọ́n ní ó tún osu doṣù kínní oṣù kejì oṣù kẹta ntànàbí sọ ni pé tó gbẹ ni kó o ti fún lówó iṣẹ́ tó ṣe ìgbà lè gbà pé àsìkò yóò tó náà ní parí oṣù kẹ bí àdéhùn tẹjọ ṣe tó o bá ṣaláì fún tó o rò pọ̀ gbé àwọn wá sọ síbí ní sì dáa kéèyàn wá ayé ní kó gbé ibẹ̀ náà ní ọ̀rọ̀ pansi kó alikiyama kọ́lọ́n ba kọ́mọ́jà pàdánù sẹ́ wa asalaamualeykum. a tó lọ sí dìde ó kù sí ìbéèrè kan o àwọn sheikh abdullahi suyuti àwọn ni ó dáhùn rẹ̀ wọ́n ní àwọn ìbéèrè tá a béèrè pé àwọn àyè tí ẹran wà bẹ́ẹ̀ àwọn ẹranko tó jẹ́ ti àyè tí wọ́n pè ní gbó ọba ọdẹ́kẹ́wú wọn jẹ́ òye wa pé àwọn àyè yìí ń bẹ tó pé àwọn bàbá àwọn kan ti ń bẹ ń bẹ àwọn kan ti ń gbé bẹ́ẹ̀ tó jẹ́ bí ìlú tiwọn tó jẹ́ báyè táwọn mú irú ẹran pípa bẹ̀ fáwọn bóni ò sí ní jẹ́ àràmù bisimilá láàrin ìṣẹ́jú kan. ó dàbí pé gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra pé Islam ẹ̀sìn tó ní ètò ní gbogbo nǹkan tí ẹ̀sìn ló bá ètò lọ lókùngbà tíjọba ti sọ fún wọn pé àwọn ti sọ ọbẹ̀ yẹn di reserve ó ní di kí ètò wá lálàfo àwọn yẹn pẹ̀lú ìjọba kan ó jó mọ̀ pé àwa ń bẹ ń bí tàtijọ́ jòkó kíjọba ó fi ṣètò bóò ni ó ṣe wọn yóò relocate wọn ni yóò fún wọn ní kíní kankan ni kájọjọba ó máa wọn kó fi jẹ́ pé wọn ò máa tako àṣẹ ìjọba ọ̀la àlàbùsẹ̀ mọ́ náà nìyẹn.